wá gbójú wa sókè sí ọ bàbá olúwa náwó agbára ńlá náwó ìṣẹ́gun lónìí dábìrà ńlá ní ìparí ohun gbogbo à ń yàn ọ́ a ó sì gbé ọ̀gá lárúkọ jésù kristi olúwa wa àmín ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ẹ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ jésù fún orí ọ̀fẹ́ tó fún wa wà tó jẹ́ agbára fún ayé wa wà tó jẹ́ ibi ìsádi fún ọ̀nà wa gbogbo Let's begin to worship Him and give that praise to Him. wimla, Let's begin to thank Him and give that praise to Almighty God. Onítọ́jú ayé mi ò mọ̀ ṣe o. Onítọ́jú ilé mi ò mọ̀ ṣe o. Onítọ́jú ayé mi ò mọ̀ ṣe o. Let's begin to thank Him. Let's begin to worship Him. Let's begin to honor Him. Olúwo ṣeun o ṣeun ṣeun ayé wa. O ṣeun ọ̀nà wa gbogbo. We thank you, God. We thank you, God. Let's begin to thank God for the grace of Him. Let's worship Him. Let's give that praise to Him. Let's honor Him. Let's worship the Lord. Let's begin to bless the King and say, Thank you, O God, for your grace, of your love towards us, for your faithful and Let's begin to appreciate the owners of heaven and earth for the love and of his kindness towards our life. for Your ọ̀fẹ́ rẹ̀ nínú ayé wa lónìí. Let's give that praise that He deserve. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún tó ṣe o. Let's give that honor that He deserve. Let's give that praise to him. Gbólú oṣù we thank you God. Ayàn for Your fair, We honor you Jehovah. A gbé for Your orí ọ̀fẹ́ rẹ̀ láàárọ̀ yìí let's begin to appreciate him and give that honor to him gbòòrò o ṣeun ọlọ́run ìgbàlà o ṣeun ọlọ́run ìmọ́lẹ̀ o mọ̀ ṣeun we thank you ẹ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ká fi ọpẹ́ fún nítorí pé o ṣeun nítorí pé àánú rẹ̀ ó dúró láláì lórí ayé wa let's worship him let's bless him let's give that honor to him let's worship the Lord ẹ ká dúpẹ́ orí ọlọ́run pé Jésù ṣeun. We thank you, we worship you, we exalt you, we magnify you, we bless you for your grace in our life, for your favor in our are. Lord, we honor you this morning. We thank you for your grace in our life and your for your fair in our are. We thank you, Lord, for your love towards us and your free fare. You know, you wa, let's begin to thank him and bless the Lord. Ẹ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ká yan Ọlọ́run fún orí ọ̀fẹ́ Ọlọ́run nínú ayé wa pé Jésù ṣú onítọ́jú ayé mi ò mọ̀ ṣe é. Ọba tó fẹ́ mi, we thank you, just honour him, give that praise to him. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀, Olúwo ṣe, I worship you, I exalt you. I magnify you mo yìn ọ́ fún oore ọ̀fẹ́ tó fún mi mo yìn ọ́ fún àánú ńlá tí mo rí gbà mo yìn ọ́ fọwọ́ agbára rẹ thank you lord jesus mo yìn ọ́ ní àárọ̀ yìí thank you lord for all that you have been doing fún ohun tó o ti ń ṣe nínú ayé mi àti ohun tó ṣe ní ayé mi ní àárọ̀ yìí let's thank him let's give that praise to him hosanna to our god ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run Hosanna to our King. Eka ká dúpẹ́ lọ́wọ́ Jésù. Hosanna to our savior, Eka Femi fẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run yìí pé o ṣeun o. O ṣe lórí ilé, o ara, o ṣe lórí I'm thanking you, God. Mo yìn ọ́ ní I'm thanking you, God. Mo yìn ọ́ ní I worship you, God. Mo gbé ọ̀gá ní bàbá. Let's thank him. Let's give that praise to him. Ọpẹ́ ló yẹ Ọlọ́run yìí o. Lórí ayé rẹ, lórí ayé ọmọ rẹ gbogbo. Thank him. Let's appreciate him. Jesus, our Lord. Jesus, our King. Jesus, our Savior. A gbé ọ̀gá fún tó ṣe. Let's thank him. A gbé Ọlọ́run ga. Olúwa gbé ọ̀gá. Àyàn ọ́. We thank you. We are here to worship you. We are here to praise you. a yìn ọ́ fún orí ọ̀fẹ́ wọ́n tó pọ̀ nípa àtàgbára wọ́n tó ní gbogbo agbára lọ́wọ́ we worship you wọ́n la gbéga fún ohun tó ní fún wa ní àṣálẹ́ yìí for all that you have for us tonight fún ohun tó nínú ayé wa láti ṣe thank him thank him thank him thank him ẹ ká dúpẹ́ orin yẹn o ẹ ká dúpẹ́ orí ọ̀fẹ́ yẹn ẹ ká dúpẹ́ àánú tá gbà ẹ ká dúpẹ́ ọwọ́ agbára rẹ̀ ọwọ́ ìṣẹ́gun rẹ̀ nínú ayé rẹ̀ let's thank him ọwọ́ ògo rẹ̀ nínú ayé rẹ̀ let's thank him ọwọ́ ọwọ́ ìrànlọ́wọ́ rẹ̀ nínú ayé rẹ̀ thank him ọba tí òjò kújú ìgbàgbọ́ ti ọ̀ let's worship him let's give that praise to him ọba tí òjò kí ojú ìgbàgbọ́ ti ọ̀ ọba tí òjò kí ayé bèrè pé ọlọ́run ti ẹ̀dá let's give that praise to him and say lord i thank you lord i worship you lord i honour you lord i praise you. I honor you for your grace of your love towards me. Mo for your fún for ọ̀fẹ́ rẹ Let's thank him. Let's give that praise to him. Let's worship him. Let's bless the Lord. Let's worship him. Let's give that praise to the King. Eka ká olono, olono Ọlọ́run. olono ò ṣeun. Ọlọ́run ò ṣeun. Wọ́n tó ní tó Lord that deliver us from shame. ọba tó gbà lọ́wọ́ ẹkún let's give that praise to him ìwọ lógo yẹ o ìwọ nìyí yẹ ìwọ lọ́pẹ́ yẹ ọba tó pọ̀ nípa tagbá let's give that praise to him ìwọ lọ́pẹ́ yẹ olóòní bàbá thank him thank him thank him thank him thank him thank him thank him worship him give that praise to him give that honor to him give that worship to him give that praise to the lord fi ọpẹ́ yẹn fún ọlọ́run fi ògùn yẹn fún olódùmarè fi yẹn fún olódùmarè tó gbà ọ́ èyí tó gbà ọ́ lọ́wọ́ ẹkún tó gbà ọ́ lọ́wọ́ òṣì èyí tó gbà ọ́ lọ́wọ́ ìyà let's thank him let's worship him let's give that praise to him olùgbà ló máa ṣeun o ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ìmọ́lẹ̀ we thank you dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ oore tó ṣe pé ọba tó gbà ọ́ lọ́wọ́ ìyà ọba tó ìdójú tì ọ́ ọba tó ìjáyé yọ̀ ọ́ sẹ́ we thank you we glorify you we honour your name we bless you God dúpẹ́ orí ọlọ́run thank him fún tó ń ṣe thank him fún tó ń ṣe thank him fún tó ń ṣe thank him for his love dúpẹ́ orí rẹ̀ sẹ́ dúpẹ́ orí ọlọ́run dúpẹ́ ìyanu rẹ̀ dúpẹ́ ògo rẹ̀ nú ayé rẹ̀. We thank you. We honor you. Mo yìn ọ́ ni. Mo yìn ọ́. Aládéwúrà mo yìn ọ́. Olórí ọ̀fẹ́ mo yìn ọ́. Ọlọ́run ìmọ́lẹ̀ mo yìn ọ́. Give that praise to him. Dúpẹ́ fún ohun tó ṣe yẹn o. Dúpẹ́ fún ọ̀rọ̀ agbára rẹ̀ nú ayé rẹ̀ sẹ́. Dúpẹ́ fún ìmọ́lẹ̀ rẹ̀ ní ọ̀nà rẹ̀ gbogbo. Olúwo ṣu. I'm here to thank you this morning. Wá dá ọpẹ́ padà fún ẹni. Wá dá ìyìn padà fún ọ ni. Give it back to him olóní ó ní ọ̀fẹ́ fọpẹ́ fún olúwa nítorí pé ó ṣeun nítorí pé àánú ọlọ́run yìí ó mà dúró láláì dúpẹ́ <clears throat> fún orí ọ̀fẹ́ tó gbà ọ́ dúpẹ́ fún ọwọ́ agbára tó fi kó ọyọ́ lọ́wọ́ ewu gbogbo thank him for the love of God towards you the grace of God towards your life fún orí ọ̀fẹ́ ọlọ́run fún ayé rẹ jésù ṣó jésù ṣó olùgbà ló mà ṣó olùgbà ló mà ṣó olùgbà ló mà ṣó olùgbà ló mà ṣó olùgbà ló máa ṣó olùgbà ló máa ṣó olùgbà ló máa ṣó ọlọ́run wa gbé ọ̀gá ìwọ ló tó bẹ́ẹ̀ ìwọ ló ju bẹ́ẹ̀ lọ ìwọ tí gbogbo ìyìn yẹ ìwọ tí gbogbo ògbó yẹ lórí ayé wa somebody give that praise to him because he deserved it ẹ ká fi ìyẹn fún torí pé ó tó bẹ́ẹ̀ ẹ ká fi ògbó yẹ fún torí pé ó ju bẹ́ẹ̀ lọ thank him enter the gate of him with thanksgiving his praise with uh, yes uh, enter his court with praise lift your voice and bless the Lord pé ọlọ́run ìmọ́lẹ̀ ò máa ṣe wọ́n tó gbà mí wọ́n tó yọ mí lọ́wọ́ ìyà wọ́n tó yọ mí lọ́wọ́ ẹkún kábíyèsí ó ṣe o kábíyèsí ó ṣe o kábíyèsí ó ṣe o kábíyèsí ó ṣe o kábíyèsí ó ṣe o kábíyèsí ó ṣe o kábíyèsí ó oh thank you Holy Spirit thank him thank him thank him thank him thank him. Thank Him, thank Him, thank Him. Jésù. Dúpẹ́ dúpẹ́ dúpẹ́ fún ohun tó ṣe. Jésù I just want to say. Baba, o. Ẹ ṣé. als wat u zegt. Alles wat u zegt. Mo fẹ́ sọ pé o, bàbá o, lórí ilé. ìṣẹ́gun tó rí o fẹ́ fọwọ́ ògo ńlá tó fi fún ayé rẹ jáde ọba tó jẹ́ kí ìpinnu ọ̀tá ṣẹ lórí ayé rẹ ní dúpẹ́ lọ́wọ́ Jésù yìí Jésù mà ṣeun olóore ọ̀fẹ́ ńlá aláàánú ayé mi ò mà ṣe o olóore ọ̀fẹ́ ayé mi ò mà ṣe thank him give that your love to him show that your praise to God Almighty dúpẹ́ fún oore ọ̀fẹ́ tó fún ọ yìí o dúpẹ́ fún ọwọ́ àánú ńlá tó fi gbọ́ ọ. Jésù ṣe Jésù ṣe thank you Father gbígbélúwàgà ó tóbi. Bushra. Abba. So, soul. Dúpẹ́ fún ìgbàlá ọkàn rẹ. Jésù ṣe ọba tó san tó san gbèsè rẹ ní ìpèdè kò sí nǹkan ẹ̀kọ́ tó san mọ́. He just telling us to believe ohun tó ń sọ fún Amẹ́ríkà kan gbàgbọ́. Torí iṣẹ́ ìgbàlá yẹn òun ló parí ẹ̀. Ó parí ẹ̀ lórí ga àgbélébùú. O ṣé o ṣé o ṣé o ṣé o ṣé o ṣé o ṣé o ṣé o ṣé o ṣé o ṣé o ṣé o ṣé o kí ni ibi san oore. èmi du. fún ohun tó ti ṣe ni láti wá rí ohun tí o ti ṣe gbà bẹ́ẹ̀ ni go before the Lord oh, for all that he has done for you to receive what he has not yet performed in your life eh, eh, eh, ọpẹ́ ọpẹ́ nìyàn fi ń lọ wájú Ọlọ́run kò ń ṣe pé ohun tí o ti ṣe yẹn o tí o ti ṣe yẹn àná fi lọ síwájú Ọlọ́run ohun tó ti ṣe dènà fi lọ síwájú ẹ kí n lè rí ohun tí o ti ṣe yẹn gbà. So thank Him and appreciate Him. Ronú jinlẹ̀ fún tó Thank Him for all that He has done for you. So you can receive what He has not done in your life. Mikato lime soto kapari pataya. Mukoto lime kete lebo sondo wá láti wá sọ pé o ṣe mi ìdáyà màkúndà ùṣà dáyàbà mo wá sọ pé o ṣe ni olódùmarè mo wá dá ọpẹ́ padà fún ọ níṣẹ́ torí ìwọ ni igi ọgbà mi o agbára mi ìwọ tó jẹ́ kí ọ̀tá wọlé tọ̀ mí wá wọ́n lépa rẹ̀ ọlọ́run ni ò jẹ́ ẹ̀ gbèrò ọlọ́run ni ò fún wọn ṣe ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹni tó thank for the security of your life thank for the blessed one that been blessing you tí ẹ̀ mọ́ orin yẹn lénìí àá ah, màkàlì màsáìdá bó tiẹ̀ jẹ́ olú amóore lẹ́nì ìyínda yàdàdà dàgàdàgà lèkó ni mo kò ṣe kelaba lóko prando ṣì kétékétékétékélé màtóri mi kò tó lé mi kó rà wá lèṣí ń tó lé mi kó prando ṣì kálaba mo ṣe ọlọ́run ìmọ́lẹ̀ o lórí ilé mi ò mọ̀ ṣe o ṣe o ṣe o ṣe o ṣe o ṣe o ṣe ogun o fún o àìfojúrí o bá o ṣẹ́ o ṣe o àìfojúrí o ń o fún o àmàtáì o mo o dá oṣó oṣó oṣó oṣó oṣó oṣó oṣó gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa nígbà kó tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ó ṣeun o fún ìrìn àjò ayé mi tó bá dé yìí o lè rò pé in our heart ah kí bá pásítọ̀ níbo ló bá dé mi tí nìkan tí mo lérò láyé mi náà gbogbo ẹnu oṣù gbàdúrà fún nǹkan ojú Ọlọ́run fún gbogbo nǹkan báyìí ah ọ̀tá ọ̀tí ibi tó ti ẹ̀ bá dé yẹn gan-an kò tiẹ̀ fẹ́ kó bá débẹ̀ tí ò bá ń ṣe agbára ọlọ́run tí ò ń ṣe oore ọ̀fẹ́ jésù ọ̀tá ò tiẹ̀ fẹ́ kó tiẹ̀ gbórí òkè ó tiẹ̀ ilé tó wà inú kò tiẹ̀ fẹ́ ẹ má rò pé ibi tó wà lónìí ọ̀tá tiẹ̀ fẹ́ kó tiẹ̀ débẹ̀ tí ò bá ń ṣe agbára ọlọ́run tí ò bá ń ṣe oore ọ̀fẹ́ ọlọ́run ètò tó mú aró ètò tó kó ayọ̀ lọ́wọ́ ewu náà ọba tí òdòdó tí òdòdó tì ọ́ olóńṣẹ́nu ayé wa olóńṣẹ́nu ọ̀nà wa òun ló lọ́pẹ́ yẹn mo fẹ́ kó o dá padà fún òun ló ní ìyẹn mo fẹ́ kó o fún ìyìn rẹ ìyìn rẹ ìyìn fẹ́ kó o dá ìyẹn padà fún ẹni tó ní ìyẹn o ògo fún ẹni tó ní ògo aláàánú ayé rẹ olórí ọ̀fẹ́ rẹ ní Jésù ṣe o fún mi tó o báyé mi dé Jésù ṣe ibi tó o máyé mi lọ thank you Lord for the journey of my life mo yàn fún ìrìn àjò ayé mi mo yàn fún ìrìn àjò ayé ọmọ mi ọba tí òjò bú ọ̀tá gbé orò rẹ̀ kó dàrú yányányá ọlọ́run wọnà òkúrú jẹ́ òyìn kò sóhun tọ́ta òrò fún wa ṣé kó pa olúwa ẹ̀ èwo ní koro mbẹ̀ àbí kó ba ayé olúwa ẹ̀ jẹ́ ẹ̀ láti dàgbò kí ni sátani òrò fún ayé ẹni ọlọ́run ní òyìn ọlọ́run ní òjẹ́ bẹ́ẹ̀ kó I want to thank him he is the Lord that is with you ó ní bí kò wá ṣe pé olúwa tí ó wà nípa tiwa ó ní kí ni Israẹli ò bá wí o ó mà wà nípa ayé rẹ ló máa fi dúró agbára wo ló ní Eh, you have no power you have no strength nú agbára rẹ̀ ló dúró in the strength of him that you are standing in the strength of him that you are moving nú agbára rẹ̀ ẹ̀ eh, bóyá kó bá mọ̀ pé kò ń kó let's test it and see ẹ̀ eh, o let's test it and see àti kúkú bẹ́ẹ̀ kò ṣe agbára ọlọ́run nínú orí ọ̀fẹ́ rẹ̀ ló fi yan lónìí so return all the glory back to ó fẹ́ ọpẹ́ yẹn padà he want that glory from you back he want that honour from you back ó fẹ́ dá padà fún òun ló ní òun ló ní gbogbo ògo yẹn we thank you God a yàn ọ́ fún ìrìn àjò láti inú oṣù yìí we thank you God for the journey of our life from the beginning of this year ẹ̀kọ́ tó túmọ̀ oṣù tuntun lọ nìyẹn o oṣù tuntun lọ nìyẹn o ti fẹ́ wo oṣù ọ̀tún thank him for that journey ọba tó fẹ́ kó parẹ́ ọ̀tá gbèrò láti january ọlọ́run ni ó gbà títí àkókò yìí fún ayé rẹ i am to worship you. I am to bow down before you. I am to say that that you are my king. Mo wá bow before ni that you are the lord of my life. Pé ìwọ ló ń ṣe yìí, ìwọ ló ń ṣe yìí, ìwọ ló ṣílẹ̀kùn ọ̀tún nú mi. Thank Holy Spirit and thank Almighty God. In Jesus' name we pray and you can see all this blessing of God in your life. Síbẹ̀síbẹ̀ àti ń dẹ́ ṣe níwájú ẹ̀. Síbẹ̀síbẹ̀ fúnre tọ́lọ́run ṣe àìmọ̀ iyì rẹ̀ by our life and our worship and our praise before him For bí ọlọ́run ṣe ń ṣoore tó nú ayé wa àtún ṣe ohun tó tó tó béèrè eh, ohun tó béèrè gangan kọ́ là ń fún ohun tó béèrè là ń fún we sin against him adẹ́ṣẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀ yẹ ká porúkọ jésù ṣùgbọ́n orí ọ̀fẹ́ wà he said it in his word ó ní ti ẹlẹ́ṣẹ̀ bá mọ̀ra rẹ̀ bí ẹlẹ́ṣẹ̀ ó ní olódodo ní ọlọ́run láti dárí gbogbo àṣírí yìí ẹ kò pe orúkọ jésù dáadáa olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí èmi ẹlẹ́ṣẹ̀ yìí mo mà tún dé o èmi tí mi tiẹ̀ yẹ kò yẹ kí n tiẹ̀ wá síwájú ẹ kò yẹ kí n tiẹ̀ kò yẹ kí n kò yẹ kí n tiẹ̀ wá síwájú ẹ bàbá kò yẹ kí n tiẹ̀ mi tọ́ ẹni tó ń sọ̀rọ̀ wájú ẹ èmi ẹlẹ́ṣẹ̀ yìí èmi tí mi yẹ yìí lẹ́kẹ̀ porúkọ jésù dáadáa ọlọ́run dárí àṣírí èmi jì mí èmi ẹlẹ́ṣẹ̀ mo mà tún dé o èmi ẹlẹ́ṣẹ̀ mo mà tún dé o èmi èmi tí mi yẹ mo mà dé o mo tún dé pẹ̀lú àròyé ayé mi dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ṣàánú fún mi let's begin to confess that sin mò ń bínú o mò ń jà o bẹ́ẹ̀ ni mo ní èròkèrò ọkàn o ìfẹ́kùfẹ́ wà ń bẹ o àìdáríjọ ọmọnìkejì wà nú ayé mi bàbá bẹ́ẹ̀ mi gbà mi kú mi gbọ́ràn ohun tó ohun tó ní kí n ṣe mi ń ṣe o bẹ́ẹ̀ ni let's go before the Lord and confess our sin let's acknowledge that sin before Jehovah God ohun tó ní kí n máa ṣe mi ń ṣe o bẹ́ẹ̀ ni mi ò fẹ́ ọ tó ọkàn mi ò tẹríba fún ọ tó bàbá let's ask him to forgive us olúwa dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀ i acknowledge it to this morning mo mọ ẹ̀ṣẹ̀ mi mo mọ ẹ̀ṣẹ̀ mi gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ pé ẹ̀ṣẹ̀ ni is a sin ah ọlọ́run is a sin ẹ̀ṣẹ̀ ni mo ṣẹ̀ sí ọ i have sinned against you mo ti ṣẹ̀ sí ọ̀rọ̀ rẹ o mo ti ṣẹ̀ ìṣe rẹ i have sinned against your word o god mo ti ṣẹ̀ ọ ó ti ẹlẹ́ṣẹ̀ bá mọ ara so acknowledge yourself know your sin before the lord there is forgiveness in in in his hand ìdáríjì wà lọ́wọ́ ẹ̀ mo ní ìdáríjì wà lọ́wọ́ ọlọ́run once we acknowledge it and repent of it and forsake it he is there to forgive us all our sin ó ní olódodo lọ́lọ́run láti dárí gbogbo àṣírí èjì láti wẹ̀ wá mọ́ kúrò nù rẹ̀ ó ní as is as far from us from the west. He's going to remove your sin from you. See, he knows that you are dust. He knows. He said, like a father pity his children, the Lord pity them that fear him. Thank him in your in, in, in the fear of the Lord. Confess that your sin that is a sin. not only that he forgive you, ask him, let his spirit come upon you wọ́n yẹ kó olúwa kó dáríjì ọ nìkan sọ pé ẹ̀mí rẹ̀ kó wọlé wá ẹ̀mí ẹ̀mí ọlọ́run wọlé wá ẹ pe orúkọ jésù ẹ̀mí ọlọ́run wọlé wá pé kó dáríjì ọ nìkan sọ fún ọlọ́run pé kí ẹ̀mí rẹ̀ pé kó wọlé wá ó yá jẹ́ kí ẹ̀mí rẹ̀ wọlé wá sínú ayé mi Lord let your spirit come into my life ẹ̀mí ọlọ́run wọnú ayé mi wá ní orúkọ jésù let the spirit of God is only that spirit that can help you ẹ̀mí ẹ̀ ló lè ràn ọ́ lọ́wọ́ ẹ̀mí ọlọ́run wá jọba nú ayé mi somebody pray ẹ̀mí ọlọ́run wá jọba ní ọkàn mi ní orúkọ jésù kó gbé ayé mi ìwọ̀ somebody pray that prayer ẹ̀mí ọlọ́run wá jọba lórí iṣẹ́ mi kó gbé iṣẹ́ mi wọ̀ ẹ̀mí ọlọ́run wá jọba ní ilé mi kó gbé ilé mi wọ̀ somebody prayed ẹnìkan sọ́dàdúà pé kí ẹ̀mí rẹ̀ kó wá jọba ní ayé rẹ̀ kó gbé ayé rẹ̀ wọ̀ kó gbé ilé rẹ̀ wọ̀ orúkọ jésù dáadáa ẹ̀mí ọlọ́run wá jọba ní ọ̀nà mi látòní lọ somebody prayed ẹ̀mí ọlọ́run the spirit of the living God ẹ wá sọ mí di alágbára nínú rẹ lónìí to empower my life olúwa wá sọ mí di alágbára nínú rẹ in you o God in the name of Jesus let's pray that the Lord Jehovah God to empower your soul olúwa ràn mí lọ́wọ́ wá ràn ẹ̀mí mi lọ́wọ́ ìndáyà mokosha tayaba ó yá wá gbé ayé mi wọ̀ ayé mi nílò rẹ o ayé ọmọ mi I need you láti rìnrìn àjò ìgbàgbọ́ yìí to walk this journey of life láti rìnrìn àjò ayé yìí ní orúkọ jésù olúwa wá gbé mi wọ̀ ẹ sọ mi di alágbára ẹ sọ mi di alágbára somebody pray ẹ gbé àwọn ọmọ mi wọ̀ kí ìṣerere kó lè wọlé wá kí ògo kó lè bú jáde ẹ gbé mi wọ̀ láti tẹrí ọkàn mi bá fún ìwọ ọlọ́run ní orúkọ jésù láti ṣèfẹ́ rẹ dé òpin bàbá ó yẹ somebody pray that prayer ask God to empower you you need it there is no way you can do it there is no way you can go far without the power of him ayé yìí ní ẹ̀dẹ̀ agbára o nínú ayé yìí o nílò agbára jésù náà ló sọ bẹ́ẹ̀ ó ní ẹ̀yin ó gba agbára ó nígbà tí ẹ̀mí mọ́mọ́ bá bàlẹ̀ ayé ẹni ohun tó máa mú agbára bá ní ẹ̀mí mọ́ yẹn is the spirit of God holy spirit that will bring power into your life ó ní ẹ̀yin agbára agbára á dé ní ìgbà tí ẹ̀mí mímọ́ bá bàlẹ̀ ọ ó yá sọ fún pé ẹ̀mí mọ́ wá bàlẹ̀ mi ẹ̀mí mọ́ wá wọnú mi ní orúkọ jésù àǹbàdàyàbàkàtàyà lesonto lemeketelebo shandiaba lokobrenoko e sondo lemesendelebo orúkọ jésù ìwé ẹ̀mí mímá wá wọnú ọkàn mi ní orúkọ jésù ìwé ẹ̀mí mímá wá wọnú ọkàn kí agbára lè dé fún agbára àṣeyọrí yẹn kó lè de. Ni orúkọ jésù kí agbára ìgbéga yẹn lè dé o ní orúkọ jésù kí agbára ìṣeré le de. dé ó yá sọ fún agbára ọlọ́run kó ẹ̀mí má kó sọ̀kalẹ̀ wá ìwé ẹ̀mí má wọnú ọkàn mi ìwé ẹ̀mí má wọnú ayé mi sọ fún jésù ẹ̀mí máa wọnú ọkàn mi lónìí sọ fún jésù ẹ̀mí máa wọnú ayé mi ó yá kó máa bọ̀ wá lórúkọ jésù kó wá fi ọkàn rẹ ṣe gbùgbé gbúà dúà lórúkọ jésù kristi olúwa jésù ló sọ bẹ́ẹ̀ ó nígbà tí ẹ̀mí bá dé ohun tó máa ń fúnyàn ní agbára òun ni ẹ̀mí mímọ́ ayé yìí kò ṣeé dojúkọ mo ní kò ń ṣọ̀rọ̀ ẹnu ọ̀pọ̀lọpọ̀ àpò máa fẹ́ ẹnu mi gbára mi sílẹ̀ bóyá nínú àdúrà ṣáà bí a nú nínú àdúrà nìyẹn o mm, kò ṣe pé nínú èébú mm, ọ̀pọ̀lọpọ̀ ló ti gbé èébú láti gba ẹnu ẹ̀ gba ẹnu rẹ̀ wọ́ bẹ́ẹ̀ ni mo sọ ẹlòmíì ẹnu ẹ̀ jẹ́ pa torí ó ń sọ nú ara kò sọ nú ẹ̀mí so you must speak in the spirit because ohun tó ń bájà kò ń ṣe eh, kò ń ṣe eh, kò ń ṣe ọ̀rọ̀ ara ọ̀tá ò fọ̀rọ̀ ara bá ọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọ̀tá ò fi ọ̀rọ̀ ra kò fi kò fi ọ̀rọ̀ bá ọ sọ̀rọ̀ kò fi ọ̀rọ̀ ẹnu bọ́ ọ sọ̀rọ̀ ìmúna ọ̀rọ̀ yẹ̀yẹ́ gbà mí nǹkan tó sọ orúkọ Jésù kò yí dànù kíákíá torí àṣẹ wà lẹ́nu rẹ gbé náà sọ wọ́n life àti lọ́wájú èèyàn àti lọ ẹ̀yìn èèyàn orí àwọn èèyàn ló wà o bẹ́ẹ̀ ni orí àwọn èèyàn lọ́lọ́run fi sí bẹ́ẹ̀ ni life yíyè yíyè to live and to die is in the tongue orí àwọn yìí ló wà ọ̀pọ̀lọpọ̀ ń lò láti bàtà ayé lómi jẹ́ pé wọ́n ọmọlágbájá báyìí kò rí fún ẹ o téèyàn sì múná dáadáa bẹ́ẹ̀ ni ó rí torí kó sọ nu agbára ni nu agbára la àwọn wà ẹ àdàbà ọ̀run sọ̀kalẹ̀ wọlé wọlé wọlé mo ṣe ọkàn mi báyà o ẹ̀mí mi àdàbà ọ̀run sọ̀kalẹ̀ ó mà gbé Jésù wọ̀ wálé wálé wálé mo ṣí ọkàn mi fáyọ̀ àlejò tó ń bẹ lọ́wọ́ ẹ̀ tó wà nílé ẹ̀ yẹn. ẹ̀mí mi máa wà wọnú mi àdàbà ọ̀run àdàbà ọ̀run sọ̀kalẹ̀ kálejò yẹn kó gbàdúrà bóyá wọlé wọlé wọlé ìwọ ni mò ń bá wí bó ṣí ọkàn mi ayé o kí ẹrù bu ayé kókó ẹ̀mí mi máa wá kí gbogbo tó dòkù kó parẹ́ lọ́wọ́lọ́wọ́. fire. jésù mi tó wà ask the lord mo ní ó ní ẹ̀yin ó gba agbára ohun tó máa mú agbára yẹn wá o ó ní ó ní ẹ̀mí mímọ́ yẹn ayé yìí ó nílò agbára o bẹ́ẹ̀ ni èyí ò lè dárìn you can't journey this life láì jẹ́ wọn kàn wọn kàn ti olú ẹ̀ ṣubú lójú ọ̀nà bẹ́ẹ̀ ni ẹlẹ́mìí kò ìtúṣubú rẹ̀ kò dìde mọ́ bẹ́ẹ̀ ló ṣe bá lọ ẹ porúkọ jésù ọ̀rọ̀ tó ń sọ sáyé ẹlòmíì ló da ló da ọ̀nà ayé ẹni rú ilẹ̀ àmàkọ́ọ̀lì bàṣáìrà bòyá níbẹ̀ kò tèlè mẹ́síkò bòdáyà borúkọ jésù dáadáa olúwa sọ mí di alágbára olúwa gbé ayé mi wọ̀ lónìí ọ̀yá ọ̀yá ọ̀yá kó orí nọ́mbà gbàbọ̀dè ó mẹ́kálí màṣáì agbá ọlọ́run ni ó máa sọ orí rẹ dídí lé kò ṣe pé orí ẹnìkan lé níbi kankan wọn á ní pé orí ẹni èmi ò gbàgbọ́ bẹ́ẹ̀ ń tèmi o pé ní orí ẹnìkan lé agbá ọlọ́run ló sọ orí yẹn dídí lé ẹgbẹ́ mi ẹgbẹ́ orí pé àfitágbọ́ràn bá wọnú ayé yẹn wá ló máa sọ ẹ̀ di alágbára indo yamakata kapasi kòtòlè rẹ̀ lòkòndé ẹ̀ ń tọ́ pé ẹ̀ tí tẹ́ kó wọnú agbá ọlọ́run ó kàn sí rí orí ọ̀fẹ́ gbà ni tí ò bá múra ọwọ́ kan ní wẹ́rẹ́kẹ́tẹ́ ni ó mu ẹ pe orúkọ jésù indo alabaku shatalia kú tekele mi kètèké bó ẹ pe orúkọ olúwa agbára ńlá láti rìn àjò ọ̀tun agbára ńlá láti ṣèfẹ́ ìwọ ọlọ́run agbára yìí tí ọmọ mi ò fi ṣe rere tí ohun tó ń fẹ́ yóò fi tẹ̀ wọ́n lọ́wọ́ kíákíá somebody pray for that power agbára tèmi náà ò fi nàró that I will come out of crawling tèmi náà ò fi kúrò nínú ìrákòrò agbára náà wọnú ayé mi agbára tí yàn fi ń ṣe rere agbára tí yàn fi ń ṣe rere somebody prayed agbára tí ayé rẹ yóò fi mú un rere lẹ́ndẹ̀ẹ́dẹ́gbẹ̀kọ̀pàyàbà láti fifty six yàyàyà kàtọ́ kàtúrì bèkìtìlẹ̀ láti fifty six yèkédùnmọ̀kọ̀tòlẹ̀bà ọ̀nbàkúndà lágbà tó ti ń bàbọ̀ tó dé fifty six yìí yèyé yèmí kó tèlémẹsẹ́bíà làkíndò lẹ́bẹ̀kẹ̀lẹ́bọ̀ agbátí mi náà fi dìde mò yóò yọ mò kó tàlẹ́bọ̀ agbátí fi rí orin rẹ mú agbátí ìran mi ò fi ṣẹmọ́ mi lára àìyàmà kọ́lé mi sàyà agbá náà yèyé kẹ́tẹ̀kẹ́tẹ̀ àndàlàbàgà agbára tí ìdè yóò fi já that you have encountered látọdún kan ní kò pa gbogbo tó ti bá pàdé látọdún kan ìnòrí ìgbòkòtà àgbà tí máa já kúrò ìrìn àbàkà yàrá tí ọ̀rọ̀ ayé ò fi lójú tí ọ̀rọ̀ ayé ò fi gbójútù àìmọ̀síra gbogbo agbára ńlá ìdánimẹ̀kẹ́ tí ò ń ṣe ti ọlọ́run ìkọ̀tọ̀ ìkọ́bẹ̀ sí tẹríba gbogbo agbára tí ayé so táyé so mọ́ ọlọ́run tí ó fi já sọnù ìwọ agbára tòkè ọ̀rọ̀ wa ó bàlẹ́ ayé mi ask God to empower you olúwa gbé mi wọ̀ bí náà ìdáyàbàgàbà gbé ayé mi wọ̀ gbé ilé mi wọ̀ ìdàríbàkú sọ́ńdọ̀ ìwà gbé ọ̀nà mi wọ̀ mo kọ́ ní mi sí rògbòtàyà lembrando kimbla kotalaba ní orúkọ jésù agbára tòkè ọ̀run wa wọnú ayé mi wá wọnú ayé mi wá olùwọnú ayé mi wá gbúàdúà lórúkọ jésù kristi olúwa orúkọ jésù azọlọ olúwa wọ̀ mí ní agbára tí ohun rere náà máa fi bọ́ sí fún mi ẹ pe orúkọ Jésù Olúwa empower me that that my life begin to do good things in life Olúwa wọ ọmọ mi ní agbára tí ohun rere á bẹ̀rẹ̀ sí bọ́ sí fún wọn agbára kan ni ọ̀pọ̀lọpọ̀ wa lọ sínú ayé some people pursue it into the world ẹ ìwọ ò fẹ́ ṣe bẹ́ẹ̀ no wo ṣàfẹ́ mú ẹ̀dẹ̀ lẹ́dọ̀ ò fẹ́ fi ẹ̀dẹ̀ lẹ́dọ̀ ṣe tiẹ̀ ò fẹ́ forí olórí fi mú tiẹ̀ ẹ tó o bá lè ṣe ọ̀nà olúwàfẹ́gbà àwọn ẹran àwọn yẹn forí olórí ṣe tiwọn àwọn yẹn tó forí olórí ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ni ó ti kọ́mọ̀ nísìn ẹ̀dọ̀ ẹlẹ́dọ̀ bẹ́ẹ̀ ni tó bá eh, yẹn lè fi ṣe pátá ní pátá wọ́n lè kó owó bẹ́ẹ̀ ni ìwọ fẹ́ fi gbogbo yẹn ṣe tiẹ̀ ìwọ fẹ́ fọmọ ọlọ́mọ ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ń fi ń ṣe ah, òun ò lè ṣe léyò òun ò lè dúró ọ̀nà ìdúró òun lè gbà what way I can I use ah, ọmọ ya orí olórí ni o orí tútù ni o orí òkú ni o ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n wọn lọ pé ah, ẹjọ ìṣàánú mi mi lè ṣe yẹn o ìyẹn báwo ló ṣokùn lọ báwo lè máa ṣe kò ń ṣe gbẹ̀fẹ́ sọ fún mi pé o fẹ́ oyún fẹ́ gbórí olórí orí tútù olórí o sì fẹ́ fọmọ ọlọ́mọ ṣe ok báwo ló wá fẹ́ ṣe ẹ bá dákẹ́ ẹ sọ pé mo kọ ẹ pásítọ̀ èmi fẹ́ máa wò ó ń tèmi ni olùyà wò pẹ́ o <laughs> bẹ́ẹ̀ ni mo wí olùyà wò pẹ́ ó múra ni ó ní kọ́ lọ́run kó sọ ọ́ dàlágbára ni ó fẹ́ kó nú ìgbèkùn olúwa sọ mí dágbára mo fẹ́ nàró mo fẹ́ wá àgbà tí ohun rere máa fi bọ́ sí fún mi èmi náà o máa ń gbọ́ pé àwọn kan máa ń ṣe ni pé lè o ti ṣe o ti parí eléyìí o òun gbọ́ ni ṣùgbọ́n ayé ò fẹ́ kó ṣẹlẹ̀ sí ọ àgbà tí ohun rere ó fi ṣẹlẹ̀ sí mi ó yẹ ó yẹ wọ̀ mí lónìí àyàyà kàtàkàtàkàtà àgbà tí mi fi ní ṣìnà mọ́ ó yẹ ọlọ́run sọ mí di alágbára láàárọ̀ yìí o ó yẹ ọmọ ọlọ́run lánà ó gbàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọba ńlá ìdáyàmí kẹ́ńdọ̀lẹ́mẹ sí ìrẹ̀bàkàtà moshondole me kombla gadabo bakindole me kombla gadaba agbala me kombla kosondole me robe kundole me kundala bagaba le sintoli me komperu basa agbala lara to ki orwa wọnú ayé mi wọnú ayé mi wọnú ayé mi wɔn ayé mi wɔn ayé mi wɔn ayé mi wɔn ayé mi bua dua lórúkọ jésù kristi olúwa porúkọ jésù ọlọ́run sọ̀rọ̀ mi turn my story to joy olúwa sọ̀rọ̀ mi di ayọ̀ ìwọ ẹ̀ gbogbo agbára ẹkún lórí ayé spirit of sorrow gbogbo ẹ̀mí ìjákulẹ̀ ní ọ̀nà mi eh, this world is beyond what you see with your physical eyes. ayé ju ohun tó ń fojú rí lọ is beyond what you are seeing o there is a behind the scene don't control the physical world and if that's why you must go on the victory on your knee before the Lord to have victory over that battle ayé ju gbogbo nǹkan táyà kan lérè lọ that's a deep things beyond that's why Bible tells you get in the spirit that's why it's encourage you get Man, fojú lásán wo kíní yìí o there is something behind the screen behind the screen that, that is working in the life of people ẹ pọ orúkọ Jésù Olúwa sọ mí lágbára mo fẹ́ ṣe rere ní orúkọ Jésù àgbà tí n fi ṣe rere tèmi náà fi kí ohun tí mo rò fún rere tí ó fi ṣẹlẹ̀ sí mi náà that only the, the, the word of God say he will give you the desire of your heart Olúwa sọ pé òun ó fún ọ ní èròǹgbà ọkàn rẹ and if your desires align to God tó yẹ pé èrò ọkàn rẹ ó jẹ́ fún Ọlọ́run God is obligated to do it for you except when the desire is against the God's will lọ́lọ́ gba ah, àmì ìlọ́wọ́ ní olè yìí torí mi ò èmi ò lè follow ẹ̀ ìwọ ló máa follow me is many of us want God to follow us but we want to follow God say no no no I'm too much for, for me to follow you you follow me ni so you you reverse God olúwa tẹ̀lé mi mi máa tẹ̀lé ẹni o ó máa tẹ̀lé ọlọ́run máa ní ó máa tẹ̀lé mi ni ẹ po agbá tèmi náà fi ṣe rere that ohun gbogbo á fi bọ́ sí fún mi fún ìrìn àjò ayé mi olúwa sọ mí di alágbára náà lónìí èmi náà fẹ́ ṣe agbára tó wọlé yóò fi bọ̀ sí fún that good things will begin to come your way agbára ńlá tèmi náà fi ṣe ohun tí mo fẹ́ ṣe láyé tèmi náà fi jẹ́ èèyàn tí ní orúkọ Jésù agbára tèmi náà fi ní ibùjókòó i'm talking to somebody right now àyàyàyà máa kó pẹ̀lú pẹ̀sẹ̀ mo ń bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ gbogbo àpẹẹrẹ òkùnkùn ilé àkàsà gbogbo àpẹẹrẹ àṣetì pé kó máa jù bíi ẹ̀ẹ́lì àgàbà gbogbo ẹni tó kó máa dájọ́ ìbànújẹ́ ayi màkàí màsáìdá ó yẹ gbàdúrà gbogbo tá a gbà tó ní kó máa dá àjọ ìbànújẹ́ ní orúkọ jésù agbára náà kó di àsán ìdáyà gàdàgàbà makope lubeketele morobe komblagaba lesento lemekelebese wayidi mekoblagaba ah, thank you my daddy bua dua lórúkọ jésù ẹnìkan gbàdúrà fèrèrè there's a trumpet there's a trumpet fèrèrè ẹ porúkọ jésù irú ayọ̀ kó dún lémi ẹ fún fèrè ìbùkúnnú lémi o fèrè èrè there's trumpet fèrè ẹ pé ẹ pé ó yájọ́ kó dún olúwa kó dún jẹ́ kí ìpè ayọ̀ dúnnu lémi o ti retí àtijọ́ yìí ìpè ayọ̀ sound of great things ìpè ògo ìpè àṣeyọrí ó yá fọ́n jáde nu lémi ó yá fọ́n jáde nu ọ̀nà mi ó yá porúkọ Jésù a trumpet for joy let heaven blow it ẹ fún ìpè ayọ̀ nu lémi o. Oh. ó yẹ fún ìpè ayọ̀ náà nà gbogbo ìpè tó ti ń dúró tó fẹ́ kó jáde àyà kàtàkà ogun o fún somebody pray that prayer let that be sound of breakthrough in my life sound of fulfilment in my life ẹ orúkọ Jésù ìpè ayọ̀ dún lónìí ní orúkọ Jésù ìpè tí ó lé gbogbo ìpè òkùnkùn dànù àyà kàtàkàpà ètò Somebody pray that prayer. Ah, Makai Masaira. Wàyíní mi kú níbẹ̀ kò sí níbẹ̀ kò sí ìdàbà. Bọ́ọ̀rùkọ Jésù. Olúwa jẹ́ kí ìpè tí mo ti retí o. Fún ohun ògo kó ṣẹlẹ̀ nú me. mi. Olúwa jẹ́ kí ìpè tí mo ti retí o. Fún ohun ìbùkún kó ṣẹlẹ̀ nú ọ̀nà mi. Ó yá gbàdúrà. Olúwa fún ìpè yìí. Let that be sound of God. Olúwa fún ìpè yìí. Nínú ayé mi. Olúwa fún ìpè yìí. Nínú ọ̀nà mi. Olúwa fún ìpè yìí. Lórí iṣẹ́ me. Olúwa fún ìpè yìí nínú ilé mi somebody pray that prayer pé kí ọlọ́run alààyè kó fún ìpè inú ayé rẹ olúwa fún ìpè inú ọ̀nà mi somebody pray pé orúkọ jésù ẹ̀yin ogun ọ̀run ẹ fún ìpè yìí ẹ fún ìpè ìgbàlá nínú ilé mi o ní orúkọ jésù kí àwọn ọmọ mi kó gbàlà ìdárabàká pàtẹ́kẹ̀lẹ̀bọ̀ lè sọ́ńtò lè bẹ́kẹ̀tẹ̀lẹ̀bọ̀ ẹ fún ìpè yìí tí ayé mi ti retí let God blow that sound in your life that sound of fulfilment ẹ fún ìpè ìbùkún ní orúkọ jésù ẹ fún ìpè àṣeyọrí somebody let heaven blow that trumpet in your life ẹ pe orúkọ jésù olúwa fún ìpè inú ayé mi olúwa fún ìpè kí ayé kó gbọ́ kí ayé kó gbọ́ let people hear it kí etí mi gbọ́ ní àyíká àtàyídà mi ká gbọ́ àṣeyọrí mi gbúàdúà lórúkọ jésù kristi olúwa wa wọ́n ti ń dóde pé ẹjọ́ wo ni ìwọ gan question yẹn gan ti sú ọ you have tired of that question hello brother ìjọ òní kí ni ẹ̀ máa ṣẹlẹ̀ náà ẹ mm, mm, mm. ṣe máa fàdúrà ràn mí lọ́wọ́ ẹ ṣe máa fàdúrà ràn mí lọ́wọ́ ó dùn kí àdúrà gbà people are waiting to hear the result of that prayer yeah. people are waiting to hear the testimony of your life ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti túlẹ̀ ẹlòmíràn gan fa àdúgbò lẹ̀ torí pé ó ti di tìjú ó ti di tìjú kò ṣeé sọ mọ́ bàtà ìbèrè ẹ ó má dáná máa yẹn lóúnjọ mú máa yọ màmú kó tó ń sọ láyé ẹ o ti tìjú pé ìyẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì sá ẹlòmíì sá ń ṣọ́ọ̀ṣì nítorí pé ìyanu ẹ̀tá yìí ti ń retí omi lọ́bẹ̀ yẹn mọ́ ó ti tìjú láàrin ẹbí ọmọ mi ti ẹbí gangan kò ṣe lọ ẹlòmíì kan ti pẹ́ bí ti màmá gangan kò pè mọ́ ẹbí gangan wọ́n pè mí ti ẹbí á ní wò lọ kí ló fẹ́ lọ kí ló fẹ́ lọ sọ gbogbo èèyàn tí wọ́n ti mọ̀ kí mi ti ẹ̀ ti ṣe kankan látijọ́ yìí ẹ o lórúkọ jẹ́ agbára jíde fọ̀ jáde o ọ̀rọ̀ lórí ọmọ gan wọ́n ń béèrè ọmọ gan mọ́ ìṣàfọmọ yẹn lẹ̀ ẹ fọmọ yẹn lẹ́bi tó ẹ ṣe ń gbúrò ẹ ó wà ládàá ìwọ tó mọ̀ pé tó bá wọ kọ́nà kan ọlọ́run ṣàánú lórí ọmọ yìí ni o olùwà ṣàánú lórí ẹ o àwọn dádì nǹkan wọ́n ti bẹ̀rẹ̀ dádì títí títí títí dádì ẹ dádì wà ẹ sọ̀rọ̀ pé dádì gangan ẹ pọ orúkọ Jésù Olúwa yanjú ọ̀rọ̀ mi study settle my case ìwọ tó o lè yanjú ẹ ni mo tọ̀ wá. lord settle my ìwọ tó lè dá sí ayé mi ni mo tọ̀ wá o ó yá mú ìkorò bẹ̀ kúrò fún mi ẹ sọ̀rọ̀ mi ẹ sọ̀rọ̀ ìbànújẹ́ mi di ayọ̀ ah makai ma ah. ṣàìdá ìkàdúnni mi kọ́ ni mi sítìrì kàtàríà ẹ pe orúkọ jésù olúwa dá sí ọ̀rọ̀ ayé mi ó dá kí egun gbígbẹ ohun tó ti gbẹ yẹn kó di ààyè sẹ́ ohun tó ah, n ti orin ìrìnàjò òtí kan rí kan mú bẹ̀ ẹ pe orúkọ jésù adéyanjú tí máa ń yanjú ọ̀rọ̀ ayé ẹni atorí tí máa ń torí ẹni ṣe agbanilágbàtàn olódùmarè ọba tí ò ní wà wọn ti ẹ̀ṣẹ̀ ṣe bó sọ pé ò ní fi mí sílẹ̀ sínú ìyà ni o mikaeli mo ti jìyà tó ó yẹ iṣẹ́ after i suffer a little while ìyà yìí tó gẹ́ ní orúkọ jésù ó yẹ ó yẹ ó yẹ ó yẹ òṣì tó gẹ́nu ayé mi somebody pray that prayer indada bako peteke teke bukaba masindele boko pata lekendele boko paribada gbogbo àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa ìyà yìí tó gẹ́ òṣì yìí tó òṣì yìí mi lára mu. I was listening to a man of God, I think, uh, and that man was saying, He said, Money is the root of evil. He said, Money is the root of evil. If you look at that scripture very well, it's not saying that money is not good. And man was saying that, okay, money, the root of evil of money is the root of it is when you don't have it. When you have it, and if you're a child of God, let me put that comma there. You are a child of God. If you are a child of God, when you have it, you love God more because your bill dey pay ọkàn á báyìí láti sin ọlọ́run bẹ́ẹ̀ ni but when you don't have it truly is the very big of root of evil ọ̀pọ̀lọpọ̀ àìlówó ẹ̀ ló ti sólè ẹni tó lẹ́mìí ọlọ́run náà ni pé sólè ẹni tó tẹ́pẹ́ tó gbà ẹ̀mí ọlọ́run náà yẹ pé pàtó wo ayé ẹ̀ ti pé kí tó wù mí kó lọ gbé ọmọ kó lọ rọ́bọ̀ ọmọ ẹnì kejì hmm. tàbí kó lọ fi ọmọ ọlọ́mọ ṣe owó you know you kill somebody to get money so so when you lack of that money it leads you to many things ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn fi lọ torí pé olówó olówó yẹn lọ́wọ́ pa no no i can't do that mo wà òkè wọ́n ní kó fọwọ́ antẹ́ẹ̀nì onípéwò wà òkè because o ní nǹkan tó lè jẹ ni àìní nǹkan ní èròjà èèyàn sọ pé kó tìyàn sínú ẹ̀ṣẹ̀ o kò sí excuse lọ́dọ̀ ọlọ́run mẹ̀pẹ́ àtọ́ ọlọ́run torí pé ìyá jẹ mí ni ìdílé tí mo ti dàgbà bí mo ti jáde ló fà á torí pé ayé mi fi rí báyìí èmi náà fi ṣe báyìí hmm ọlọ́run sọ pé i told you put your cast that very delay on me and i will see you through so there is no excuse before god any background ibi tí ibi tí background mi ṣe bẹ̀rẹ̀ ní àwọn kan ló ṣe kíní kan lọ́wọ́ mi olówó fa ni mo fi ní gbogbo kíní kan ọlọ́run ò fẹ́ gbọ́ yẹn o ó sọ fún wọn pé kíní yẹn pín fún òun àìgbélẹ̀ náà ló máa fa ìyà look unto me for it and i'm going to help you ṣèbí ẹni tó ń tó àtórí ẹni tí ò sunwọ̀n ṣe ni ọba tó mú ọmọ tálákà ó lóun máa mú ọ jókòó láàrin ọmọ aládé ó sọ pé ibi tí ọkọ ayé sọ pé kò sí ọ̀nà fún ọ ó sọ pé òun á la ọ̀nà ń bẹ o ó sọ pé gbogbo tó ti wọ òun ó sọ di títọ́ so only thing that you have to do is to to to trust him and to believe him ọ̀pọ̀ ohun tó ń gbàgbọ́ ìyà yìí tó o bàbá mi o ìyà yìí tó o ìyà yìí tó Jésù kò bá mi lára óyá óyá ìyà yìí tó àìrọ́mọbí ìyà yìí tó ìyà yìí tó Jésù kò bá mi lára mú nínú ọdún yìí óyá bọ́ aṣọ ìyanu ayé àwọn ọ̀gá yìí o olódùmarè ó tó gẹ́ẹ́. òjò olódùmarè ìyá yìí tó Jésù ó bá mi lọ́ra mu ó yá gbàdúrà ìyá yìí tó ọlọ́run mi ìyá yìí tó ìyá yìí tó Jésù ó bá mi lára mu ó yá kọ̀ọ̀kan ìdábẹ́sí ó sátọ̀ ọlọ́run lọ ológo gá olówó òjìyà mà nínú ayé yìí ó yá ó yá ó ìyá yìí tó ìyá yìí tó ìyá yìí tó Jésù kò bá mi lọ́ra mu bàbá mi ìyá yìí tó ìyá yìí tó ìyá yìí tó Jésù kò bá mi lọ́ra lánàá rẹ̀ tó yà gbàdúrà ayayaya gbogbo ìyàkókò nínú ayé rẹ̀ ìyá yìí tó ìyá yìí tó Jésù kò bá mi lára mu o ọlọ́run mi ìyá yìí tó ìyá yìí tó lórí ọmọ sẹ́ ìyá yìí tó Jésù kò bá mi lára mu ayé rẹ̀ ò gbúdọ̀ jìyà mọ́ ayé rẹ̀ ò gbúdọ̀ bó ṣì mọ́ olókùnrin bóyá dìde sáà. Ah. bá aṣọ ìyà yìí ṣá ọlọ́run mi máa ràn mí lọ́wọ́ gbogbo ẹ̀mẹ̀nu ayé àwọn èèyàn yìí ó yá mi kúrò olódùmarè ọlọ́run mi máa ràn mí lọ́wọ́ ayé fẹ́ rí ògo rẹ lọ́wọ́lọ́wọ́ ó yá fi hàn olódùmarè ọlọ́run mi máa ràn mí gbogbo aṣọ ẹ̀kún kọ́ ọlọ́run kò fi lórí àwọn èèyàn yìí lọ́wọ́lọ́wọ́ lọ́rùn. Wà ràn mí lọ́wọ́, wà ràn mí lọ́wọ́. Ayà nànà nànà dàkàdà bàkúṣẹ̀ tẹ́lẹ̀ mi kéde lè bọ̀ pa. Màkúrè oya oya oya. mi sọ nípa tẹ̀mí o now i'm talking about physical now oyin ta ọ which is possible pastor kí ni pastor yẹn sọ oyin ta yàn àmọ́ yẹn tó oyin yẹn ta mẹ́rí bẹ́ẹ̀ ni ah, bẹ́ẹ̀ mi mi mo fọṣọ ni so mo mọ nǹkan tí mo sọ so i'm talking to somebody now pé oyin lè ta yàn pé kí ni pastor yẹn sọ eh, oyin lè ta yàn náà ah, o ta mi náà rí mo ti mo fọṣọ náà ni mo kó wà ń bẹ̀ wọ́n ṣe gbẹ́ gbẹ́ ah, ah. lójú ẹsẹ̀ mo bẹ̀ sí jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní olúwa pé mọ nǹkan tó ṣẹlẹ̀ inú wọn ṣe ló wà ká ah, ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ mi bàbá ah, nǹkan dé o torí mi tètè mọ̀ pé oyin ẹ ló <laughs> mi mọ̀ pé oyin ló wà nù aṣọ tí mò ń fọ̀ oyin ti wọnú aṣọ lọ ṣùgbọ́n tó tó o ṣáà nǹkan ṣáà o ṣáà mọ̀ pé nǹkan ṣáà bà ọ́ n ṣáà rí pé kínní yẹn ló wọlé wá ká lójú ẹ̀ṣẹ̀ mi olúwa dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo bàbá. <laughs> torí o mọ̀ bí tẹ́lẹ̀ ti ń lọ o mọ̀ bí tẹ́lẹ̀ yóò yí sí kò tètè kíákíá sẹ́tù rẹ̀ kíákíá <laughs> lọ́wọ́ kan ẹ̀pọ̀n ẹnìkan mò ń bẹ oyin ta ọ́ oyin tó ta ọ́ yẹn kò ń ṣe oyin lásán hmm. ayé foyin ta ọ́ ni wọ́n kó orúkọ Jésù gbogbo orú ọ̀tá lára mi bàbá ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹ bá mi lé jáde ẹ̀ ń ta ẹ̀ mà ṣáìdà gbogbo ń ta ayé pèsè ọ lára àìrì mà ṣàìrà ogun àránsí ìrírì mò kọ́ ni mi ka ìrì sí ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ẹ̀mí mo bá lè jáde lè jáde lè jáde lè jáde lè jáde lè jáde nínú ayé mi ó ní mi kú ní mi sí ní mi àìrì mà ṣàìrà ẹ̀pì orúkọ Jésù ìdáyàna mi kò ṣí kò palikata lindori mi kúnda ní mi kò sí ní mi kàtà gbogbo orú ọ̀tá let God begin to bring it out ó yá kó já lónìí come out of my body come out of my life. Ikata kata kata. Le prando sinto kintori me ketekeleba. Le kentori me kintori me sintelebo kapaye. Le kentori me sinko telebe sintelebo. La kentori me sinkelebo kataliba. Ní orúkọ Jésù Olúwa lé jáde. Gbogbo ọ̀rọ̀ ọ̀tanú ayé mi. Ingola guda kapati kata. Somebody pray that prayer. Ẹ má lé jáde. As you to send it away. Ẹ má podade la rárá Podade Pọ̀ jáde rode. Boa dua lórúkọ jésù kristi olúwa ẹ pọ orúkọ jésù ìwọ ọ̀nà ìṣeré là fún mi láti mo fẹ́ ṣe rere kò yẹ kó not only you think about it olúwa jẹ́ ó ṣẹlẹ̀ sí mi mo fẹ́ ṣe rere mo fẹ́ lówó ó dà kéèyàn lówó mo ní owó eh, the root of àìlówó gan ó ju root ẹni tó lówó lọ mo ní the root ẹni tí ò lówó ah tó bá fọ olè lọ tó bá lẹ́mìí ọlọ́run yóò gbé bọ̀n bẹ́ẹ̀ ni tó fi kan mí lọ náà dáàdi sọ pé ẹ̀dá di ọwọ́ ọkùnrin kó gba ilé èèyàn kòkòrò fi tọ́jú ara ẹ̀ <laughs> pápápá èèyàn tó wá kọ̀ wọ́n àná owó yẹn pé ebi owó èrè kó lọ́ọ́ fi lọ tọ́jú mo kọ́ pé à ń jẹ́ ọkọ̀ rẹ̀ pé bóyá pé kó kó aṣọ gidi sára ẹ̀ ó dẹ̀ wẹ́gbẹ́ ẹ̀ ti ń rà ọlọ́wọ́ kan ní pápápá ẹni tó lẹ́mí ọlọ́run tó bá times ẹ̀ tó ṣírò ẹ̀ èso abẹ́ ṣírò ẹ̀ kíákíá mm, tí bá ara ẹ̀ lè báyìí tí náà bá ṣe bí pápápá olùwà náwó gan ni o torí pé àìlówó àìlówó is the root ó ju root owó lọ to the child of God that knows God tó mọ ọlọ́run ó sọ pé the child the money is not for him ọlọ́run fún ọ for the kingdom to better the life of people ní ẹ̀sọ́ yẹn tó mọ ọlọ́run kò ní rò pé ok ọlọ́run fún ṣùgbọ́n ẹni tí ò ní temptation ẹ̀ pọ̀ àìní nǹkan ó mú temptation wá the temptation ẹ̀ ga sátani mọ̀ pé bí ń pa jésù ni ló fi lọ fóúnjẹ lọ ṣé jésù ìbí ò pa jésù ni wàá rẹ̀ fóúnjẹ lọ ó ti mọ̀ ó ti sọ ibi tí ń pa máa náà forty day and forty nine ló ti ń gbàwé láti jọ yìí ó yẹ kó ran ajo eléyìí sí ọmọ ìyá ọlọ́mọ ọlọ́run ní ẹ̀nà ó lè sokúta dé búrẹ́dì agbára yẹn wà fún ẹ you want to take the position of God in that moment because remember Jesus has surrendered his position ó ní ìyànkọ̀ wà pẹ̀lú àkàrà nìkan bí kò ṣe ọ̀rọ̀ tó jáde pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run jésù mọ̀ ó mọ̀ èṣù náà mọ̀ pé ohun tó tó tó lack náà ló máa gbé fún ẹ kò níṣẹ́ ẹ̀rá fo lè lọ díẹ̀ náà àgbà tó bá rò tó ṣí ẹ̀ tó gbé calculator wò á kí n nà pẹ́jẹ́ kí n ṣílẹ̀ kan kí n wò pápá àpá ẹ pé orúkọ Jésù ó yá ní orúkọ Jésù ọ̀nà ìbùkún là fún ayé mi egun gbígbé ayé mi di àyè lónìí let God of heaven resurrect your life egun gbígbé ayé àwọn ọmọ mi di àyè ní orúkọ Jésù di àyè ní orúkọ jésù di ààyè egungun ẹdẹ mi di ààyè egungun ẹṣẹ mi di ààyè àìrí ma ṣàìdá àìrí ma kọ́lé ma ṣàìdá thank you my daddy bua dua lórúkọ jésù kristi olúwa wa àwòrán ọkùnrin tí ń jìyà ní orúkọ jésù yàtọ̀nù ayé ẹ lónìí ṣàmìlára àmín gbogbo àwòrán ọkùnrin ènìyàn ìdíyà àṣà tó ní mi kọ́lé à ìndọ̀lẹ̀ mi kọ́ bìlà kà sí ìtẹ̀lẹ̀ sí ìrìbìtà rí ibi tó bá gbé àwòrán rẹ sí táyé fi gbé ìwọ pamọ́ kán má rí ọ ní orúkọ jésù ọ̀run kò wọ ajáde àmì ọkùnrin ni ìlíàlí àmàkú ṣàdóríà mèrí mi kọ́ ni mi sí òrùbẹ̀tàlì ṣàdáli mi kọ́ ni mi kọ̀tàlì rè wáyé ni mi kún tàbí ìbàdàn ibi kí tó bá fi àwòrán rẹ sí ìrìbì kékeré ayé má rí ọ àyàyà ní orúkọ jésù ọ̀run kò gbé jáde ọ̀run kò mú ìyàwòrán rẹ jáde ibi tá bí ọ pamọ́ sí ọ̀run kò mú ọ jáde ń kó o jáde jáde lórúkọ jésù mo pa ní àṣẹ rẹ gbogbo ìgbìmọ̀ lórí ọ̀rọ̀ yìí gbogbo alágbára lórí ọ̀rọ̀ yìí ní orúkọ jésù ètò gbé ògo pamọ́ ètò gbé ọ pamọ́ láyé àákàtáyà sátárì bẹ̀kẹ̀tẹ̀ gbogbo ìgbìmọ̀ lórí ọ̀rọ̀ yìí ní orúkọ jésù ó yá ọlọ́run dá wọn lẹ́jọ́ rẹ̀ tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ rẹ ìtàn sọ lọ́wọ́lọ́wọ́ pé o ṣẹ̀ ni ní orúkọ jésù ọ̀run dáríjì ọ̀run dáríjì ọ̀run dáríjì ọ̀run dáríjì ṣèbí bíbélì sọ pé ẹ̀ṣẹ̀ tá a bá fi jì á fi jì ẹ̀ṣẹ̀ tá a bá ní pé kó dúró ó dúró jésù fi ẹ̀ṣẹ̀ rẹ jì lónìí ó ní òun pa òun dáríjì ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ ó yá lọ ṣeré egbò ìgbìmọ̀ yìí ẹgbàgbára ìkàtàkàbà ẹgbẹgbà lónìí ní orúkọ jésù àkàtàkà àgbà ọlọ́run kó kọlù yìí ìkàtàyàbà ó yá bọ́ lọ́wọ́ ogun yìí látọ̀ lọ lórúkọ jésù ọmọ yẹn kó bẹ̀ ṣiṣẹ́ rere let your life begin to prosper let your life begin to do great things ìmọ̀lẹ̀ aye yín kó tàn jáde egun gbígbẹ kó di aye. let the life of God come upon you ohun tẹ́ ń fẹ́ láti jọkọ́ olúwa kó ṣe àdúrà kó gbà ìrànlọ́wọ́ kó dé fún ayé yín gbogbo èèyàn yìí ẹ ti gbé ohun yín sókè síwájú olúwa olúwa kó ràn yín lọ́wọ́ torí pé ẹ ti rọ ọwọ́ àbẹ̀ sí ọlọ́run ó ní orúkọ ẹ̀rá àánú gbà ojú àdúrà ní tì ó ohun tó yẹ ni pé nígbà tí èèyàn bá gbà tí ò sí result ah ó máa ń súnyàn bíbélì náà sọ bẹ́ẹ̀ à ah, ó máa ń rẹ̀yàn it takes ẹni tí lẹ́mìí ọlọ́run tó máa ń gbàdúrà tá ẹni tí máa continue mm, ó tẹ̀ tó lẹ́mìí ọlọ́run o ìṣúná mm, ibi tó kọ́nà tán tí ìṣúná fẹ́ ti ayé yàn sí náà nìyẹn pé kó gbà kó má jò ó gbà o ó ti mọ̀ pé lẹ́yìn yẹn ìrẹ̀wẹ̀sì á dé wọ́n tó ti ń gbà tó ti mú mẹ́ta ayé tẹ̀ ah ìjà ara tó ń wo gbogbo ìlànà àti ìṣọ́lá jẹ́ wo ó tẹ̀ yé mọ́jọ́ mi lọ ìbínú bá dé pẹ̀lú ọlọ́run a kò máa bínú sọlọ́run i start with god a máa bẹ̀rẹ̀ sínú sọlọ́run bí tí mo bẹ̀rẹ̀ ni o èṣù mú yàn kúrò bẹ́ẹ̀ o a kò máa bínú sọlọ́run ẹ wo jọ ọlọ́run tó tó la tó kọ́ owó mìíràn ní mímọ́ lọ́wọ́ na ìrẹ̀wẹ̀sì àwa dé tí ìrẹ̀wẹ̀sì bá ti dé àwa di ọ̀nbẹ àwa di àti ẹ̀ mọ bíbélì gangan rọ́lọ́ pàjọ́ bíbélì tó ń sọ yé gbogbo ẹ̀ àwa di now you begin to doubt god ẹ̀wọ́n mi gbàgbọ́ nínú gbogbo christian kìíní kan sọ gbogbo irọ́ ní gbogbo ẹ̀ o irọ́ mo ti lọ church rí o ò gbọ́ bẹ́ẹ̀ rí mo ti ọ̀pọ̀lọpọ̀ mo ń yàgbé lẹ́yìn pé mi máa lọ lọ church rí mo ti lọ church rí mo ti gbàgbọ́ o I'm once a choir o I'm once a pastor o nǹkan wọlé wa ni ó dẹ̀ bẹ̀rẹ̀ díẹ̀ dẹ̀ gradual level level ni ó kọ́kọ́ máa gbé lọ sí òkè báyìí àtúrabà yí ẹ̀ lọ sókè kó tó nàmálẹ̀ hallelujah ẹ̀ á rí i pé ó ti ẹ̀ gba bíbélì gbọ́mọ́ ẹ̀ wọ ọ̀rọ̀ ọlọ́run yẹn gan-an àti ẹ̀mú òótọ́ mẹ́ àti ẹ̀mú bẹ́ẹ̀ pé wọ́n ṣe abẹ́ package dada abẹ́ àwọn historical kìnìún kan sí abẹ́ abẹ́ abẹ́ nàmọ́ abẹ́ straighten ẹ̀ kí wọ́n náà lọ rí sọ tó máa dùn létí òótọ́ ni òótọ́ ni bíbélì yẹn irọ́ ni gbogbo ẹ̀ o mọ̀ pé kan báyìí wọ́n fi kún ni kò sí gbogbo ẹ̀ náà o mọ̀ pé gbogbo ìwèsà wa wọlé wa o ti mú yányán nù kó tó mọ̀ bá ìwẹ́lẹ́kẹ́tẹ́ o ti finish yẹn bẹ́ẹ̀ ni ìrẹ̀wẹ̀sì àkọ́kọ́ bẹ̀rẹ̀ ní ìṣe ṣùgbọ́n òun ló bíbẹ̀ fi wọ́nu wa pé wọ́n tó bá ṣe lọ́jọ́ ìpọ́njú agbára ò tó nǹkan o so you don't give up on God you don't give up on him you surrender ṣáà máa jù ú máa jù lọ máa jù wẹ́rẹ́wẹ́rẹ́ lọ ṣáà máa jù tí kò tẹ̀ sọ ṣáà máa jù olúwa ó ṣáà rí mi bí olúwa ó ṣáà rí mi bí olúwa ó ṣáà rí mi bí olóhùn ṣáàrí wíwí ẹ bẹ́ẹ̀ ni mo wá gbàdúrà nínú ìdààmú rẹ lónìí mo dúró lágbá ọlọ́run aláyè mo sì dúró abẹ́ májẹ̀mú ọ̀rọ̀ rẹ mo dúró ìpinnu ọlọ́run láti inú ọkàn ọlọ́run fún ènìyàn mo sọ̀rọ̀ àṣẹ ìjáde nínú ìbànújẹ́ rẹ lónìí nínú ìpọ́njú rẹ lónìí lórúkọ jésù ọba tó wo ènìyàn tó fẹ́ sọ ọ́ di ààyè ní orúkọ jésù ìdààmú rẹ kó tán àmì ìṣàbẹ̀rẹ̀ lórúkọ jésù àyáyà màkúta làbàtẹ sùdólì mi kò tìlìbà gbogbo tó bá fi bàtẹ ẹ ṣe nígbà tó wà ní kékeré mò ń bẹ́ nìkan sọ̀rọ̀ ohun tó bá fi májẹ̀mú ẹsẹ̀ ṣe fún ọ pé òun rìn débẹ̀ àyà kàtà ohun tá a fi tọrẹ ìkàdólì mi kò tìlìbísẹ̀ ètò dogun ní orúkọ jésù ohun tá a fi tọrẹ ètò dogun mọ́ lọ́wọ́ ní orúkọ jésù bá bẹ ogun yìí ọ̀run fa ọ jáde àmẹ́ àṣàmì dáadáa ohun tá a fi tọrẹ ètò di ogun ní orúkọ Jésù ohun tí a fi tọrẹ ètò di ìjà ohun tá a fi tọrẹ ètò fi di ogun ní orúkọ Jésù ó yá ọ̀run mú ọ jáde ńbẹ ẹsẹ̀ kó rìn débi re. o ẹsẹ̀ kó rìn débi ire O ní ṣìnàmá ò ní ṣìnàmá ò ní ṣìnàmá agbo ayọ̀ dúnú ayé ẹ ìkàtà àdìyàbàgàrà àpòkòdú ní ọ̀nà rẹ sound of joy sound of fulfillment. ní orúkọ jésù sound of breakthrough Akata yaba. sound of breakthrough nínú ayé lónìí ìyàtọ̀ ìyàtọ̀ òṣìkúrò ẹ̀gánkúrò dìde kó dìde lọ ṣe rere ìdáyàmà kọ́ pẹ̀lísà ayé rẹ kó kún fún ẹ̀rí ayé rẹ kó kún fún ọpẹ́ let your life be full of testimony ìkàpàtẹ́lì bẹ̀ sè ọ̀nà àbáyọ là fún òrọ̀ ọ̀nà lọ òrọ̀ ọ̀nà lọ sàmì dáadáa orí ọ̀nà lọ orí ọ̀nà jáde ibi táyé tì ọ́ mà orí ọ̀nà lọ orí ọ̀nà jáde orí rẹ ò ní burú orí ọmọ rẹ ò ní gbàbọ̀dé bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín can I hear that amen àmín can I hear that amen àmín. Can I hear that? Amen. Amen. Ìyanu ṣẹlẹ̀ nú ayé ẹ̀. O ìkàpàtẹ́lìmà. Ìrànlọ́wọ́ dé fún ọ ní orúkọ Jésù. Ibi tó ti rè ẹ́ ibi tó ti sú ọ ọ̀run dá sí fún ọ. Kí ayọ̀ rẹ kó kún kí oore ọ̀fẹ́ kó pọ̀ fún ọ. Bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi. Olúwa àmín mi gbọ́. Àmín àmín lórúkọ Jésù. Sọ pé ojú yóò ti ọ̀tá mi sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ojú yóò ti ọ̀tá rẹ ojú ohun tán ni o lè ṣe yẹn wàá ṣe o sọ pé ojú yóò ti ọ̀tá mi ojú mà ti ọ̀tá Joseph ohun tó dáa jù nìyẹn o wọn flat gbogbo wọn láì dàn báyìí àwọn ah, ìyá ò ní ṣe bẹ́ẹ̀ o bàbá bá ń bẹ máa yí o máa máa finish wa o ètò ọ̀rọ̀ ojú tì wọ́n ni ó ní ẹ má wọrí ẹ̀yìn ìgbà yẹn ni a lè sọ̀rọ̀ tó bá yọwọ́ lápẹ̀ wọ́tọ́ ní olè rọwọ́ yọ ẹ̀ àwọn ọmọ yìí kílẹ̀ sọ pé àwọn ọmọ ìyá ẹgbẹ̀yìn náà lọ́ra kẹ lọ́ra ẹ àpá àdéhùn ẹni tí mo sọ pé kó má ṣe kíní yìí ìran tó lójú nìyẹn hmm. ẹni tán ni ò lè dé yẹ màmá ọkọ mi rè wọn lè ò lè má rí ayé ni níbo ló ti rí màá yìí ọlọ́run ti ṣe àwọn ọmọ wọlé lè ọmọ rẹ ni ọlá ló ní bísínẹ́sì ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èmi lọ́lọ́run fún ojú yóò ti ọ̀tá rẹ bẹ́ẹ̀ ni ọmọ tó ń dà ọ́ láàmú yóò di ọmọ èyí fún ọ ọmọ tó dọ̀ yẹn yóò di ọmọ èyí yóò di ọmọ ògo yóò dọmọ ìbùkún yóò dọ ọmọ ìlérí ni bẹ́ẹ̀ ni ọmọ ìlérí ni yóò ṣe rere ìgbẹ̀yìn rẹ̀ yóò dára bẹ́ẹ̀ ni ìgbẹ̀yìn rẹ̀ yóò dára ìgbẹ̀yìn rẹ̀ yóò dára gbogbo arógo tí máa ń bá ògo jà ẹ̀yàn tó wá mú ayé tó ń gba sọ́tò tó ń gba sí pé bíjì ìgbẹ̀yìn rẹ̀ yóò dára ìgbẹ̀yìn rẹ̀ yóò dára ayọ̀ yóò pọ̀ bẹ́ẹ̀ ni a rí o láì lórúkọ Jésù Kristi olúwa wa ah mẹ́ẹ̀mẹ́ gbọ́ àmín àmín lórúkọ jésù hallelujah praise the lord hallelujah praise the lord ẹ ká fi sọ́kàn pé àdúrà ìtẹ̀síwájú and our time thank god for yesterday for those that were that were here that uh, you worship with us i told us i mean ọ̀pọ̀lọpọ̀ i don't know why you you just want to be looking far off looking far off is not good sometimes. Oh not i'm not saying it's not good it's not but sometimes it's not really good that is your mo kàn fẹ́ kí n máa wọlé kí n máa jáde mo kàn yẹn mm, mm, mm, mo kàn máa reserve nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ tẹ̀lé <laughs> mo fẹ́ sọ̀rọ̀ máa kàn reserve ẹ̀ ní hallelujah mo fẹ́ sọ̀rọ̀ but now just máa um, gbé jẹ́ but uh, now you begin to, you begin to look hallelujah so thank for everyone that are there hallelujah that's that, that day yesterday to give our praise before the Lord. I pray things of God will continue your life. Things of praise will continue our life in the name of Jesus. And um, and before the end of the year, let's see what God is going to do on this line also. I pray that Lord, you will do great things in your life. And also, let us remember, uh, put in mind that our uh, still outreach, our outreach is still alive. Our outreach is still alive. You know, in any any village, in any state, in any country, in any place, our outreach is still alive. You know, just to that's that is go out there. I told the, the mission of this ministry is this what it is, and we have to fulfill it. Wọ́n pè lébi ọlọ́run yóò ṣẹ̀nu ayé yín, ògùn ọlọ́run yóò bùjá nínú ayé yín. Ní oṣù tó ń bọ̀, ọwọ́ olúwa yóò kan ayé rẹ o. Ó làjà òun ní parẹ́ sínú ẹ̀. Orí ọ̀fẹ́ dájú. Ọlọ́run adúgbò fún tuntun sínú ayé àwọn èyí. Olúwa yẹ omi ìsímọ̀. Agbára jíǹde kú ọ̀nà omi lọ. Lórúkọ Jésù, agbára jíǹde kú ọ̀nà omi lọ agbára òjíǹde kó wọnú mi lọ agbára ògo kó wọnú mi lọ bóyá tọ́lá ni bóyá tọ́lá ní ní tiwọ́ orí ọ̀fẹ́ ọlọ́run kó dájú fún ẹ bóyá tọ́lá bóyá tọ́lá ní ní tiẹ̀ orí ọ̀fẹ́ ọlọ́run kó dájú fún ọ lórúkọ jésù ayé ò ní gé ayé rẹ láàbọ̀ lórúkọ jésù ayé ò ní gé ayé rẹ láàbọ̀ orí ọ̀fẹ́ dájú orí ọ̀fẹ́ dájú orí ọ̀fẹ́ dájú ẹ wọ ọlọ́run bú jáde ó dàbí pé iyẹ̀pẹ̀ iyẹ̀pẹ̀ yẹn wà ní ìgbò ṣùgbọ́n kò kùn ún iyẹ̀pẹ̀ ni ó wà ní ìgbò ṣùgbọ́n áàfù ló dé kò kùn ún wọ́n á gbàdúrà ohun tó wà ní ayé rẹ̀ lórúkọ Jésù ọ̀run kó tan ìmọ́lẹ̀ sí àà ọ̀run kó tan ìmọ́lẹ̀ sí Olúwa kó mú ọ jáde ìrírí Ọlọ́run kó ṣẹnu ara rẹ ìrírí Ọlọ́run kó ṣẹnu ara rẹ ìrírí Ọlọ́run kó ṣẹnu ara rẹ kó Ọlọ́run kó ṣẹnu ara rẹ. àtúnidá ọwọ́ àtúnidá nú ayé rẹ kó parẹ ọwọ́ àtúnidá nú ayé rẹ kó ọ̀nà rẹ kó ayé wa kó tó máa ń dá tàbí ohun tó ọlọ́run ṣe báyìí pa no ẹ má kìíní fẹ́ fún ọwọ́ àtúnidá nú ayé rẹ lónìí lórúkọ Jésù ó ọwọ́ àtúnidá nú ayé mi ọ̀nà rẹ ó lórúkọ jésù ọwọ́ àtúndá parẹ́ ọwọ́ olúwa kàn wá ọwọ́ olúwa kan ayé wa ọwọ́ olúwa kan ayé wa bẹ́ẹ̀ la rí láì lórúkọ jésù kristi olúwa wa ní ìwòye ọ̀sẹ̀ tí ń bọ̀ ó lẹ́rìí o ó lẹ́rìí ohun tuntun bẹ́ẹ̀ ni ó lẹ́rìí ẹ̀rí rẹ̀ yóò pọ̀ bẹ́ẹ̀ la sì rí láì lórúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù gbogbo ènìyàn tó ń bẹ wájú ọkọ náà kó pa ọmọ ohun tó ń bẹ lókè táyọ̀ fi lọ fún orí kó tẹ̀ lọ́wọ́ ohun tó ń bẹ lókèrè tá yóò fi lọ fún oore kó tẹ̀ ọ́ lọ́wọ́ kó bọ̀ sí fún ọ bẹ́ẹ̀ láàrin o láàrin orúkọ Jésù Kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jù ní kíákíá ọlọ́run yóò ṣe ohun tó bẹ lókèrè ẹ o ẹ o lórúkọ Jésù yóò tẹ̀ ọ́ lọ́wọ́ ohun tó wà lókèrè tá fi lọ kó tẹ̀ ọ́ lọ́wọ́ kó tẹ̀ ọ́ lọ́wọ́ kó tẹ̀ ọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ láàrin láàrin orúkọ Jésù Kristi olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù hallelujah hallelujah. Thank you for being here. God bless you. Bye bye.